ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإنسان إلى يوم الدين أما بعد إنني عشر رمضان إن الموى إهدو فتين تسئج أرأي هجرة إشديدي كاي عشر يامنه غريكوريا كالندا عشر كفا إن الموى ìfọ̀dọ́ 2017 karatuwa yi ni an ya ṣe fi aya dẹni méjì yóò mẹ́la 229 ìfi sọ́rọ̀tù bákọ̀rọ̀ aya 229 ìfi sọ́rọ̀tù bákọ̀rọ̀ náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان

فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون الله أكبر الطلاق مرتان adara ọkọkọ ya ṣùgbọ́n méjì ohun ní kí lulẹ̀ yìí àgbàdé ọkọkọ ya dẹ̀lílẹ̀ ọ̀làgídẹ́ ìsìnkà ya ọlẹ́ imẹ́dé kúpa ìmúdàbí ìhọ̀ ya mú dàbí akíjà aládìkà aládìí mọ́kọ̀ọ́ Ni yi kuda bi bɔ na bɔtɔ la jata kpa ŋɔm da bie hɔya o bɛ na ma na sɔ ya yi o yi tia ma su ala si ma tɔ bo n'obilɛ yi todo ini limit ɔmɛ kuma ni ki kɔ ya ka den ini limit ɔmɛ kuma ni ki kɔ ya ka den ɛwɔ ya kɔ ibɔngini bɔ na ẹ̀wọ̀n dàbíà lẹ́yìn pé ẹ̀wọ̀n kọ́ ẹ̀wọ̀n dàbíà a máa ti gbélé rẹ̀ máa wẹ̀ kẹ́sàn ní ìdàfin ní kí o wẹ́ dí ọ̀yà gẹ̀nú nùbìlẹ́lẹ́ àṣàn ní ìdà ń kí ní gbárùkà ìbọ̀ náà bọ̀ tó náà máa ní ìdà ilẹ̀ ilẹ̀ gbúdù ẹ̀wọ̀n lọ yàrá wọ́n jọ aládìkà aládìméjì máa ní wẹ́dà fi ṣàn ní ìdà wẹ́ dí ọ̀yà gẹ̀nú inwe ọbụ na ọzọ na ji adakwa ma ọnwụ dabi mdo ya mee ama ji achụba obele ji ya ji achụma ala sitebite na ire wallahu tabaraka wa ta'ala yanhi at-talaqu idaru oko paoya ba onugba meji onugba meji o tupe ti onugba méjì lẹ́lẹ́ ẹkọ́ onúka ìdàtí ṣàkẹ́kọ́ ní wọ́n dẹ́pẹ́ ìdàtí wọ́n kọjọ gẹ́lẹ̀ nù ọjọ́ àkíní fọ̀pọ̀lìkù húnnà lé ìdẹ́tì hìnnà ìdúkùmẹ̀kọ́ mẹ́kọ́ náà ti ìdà ẹlẹ́tì so àtọ̀láàkù mẹ́rọ̀tà ọ̀yà ikọ̀ṣù onúgba méjì ṣẹ́mùkẹ́kọ́ onúka kẹ́dàbíkọ́ onúkẹ́ ìjì fọ igwonyun egwonyo alejo memeleke o tọgbà ló tọgbà ló ẹgwonyun ṣẹka náà ṣẹun kò máa kọ ẹkọ ya ẹdà fi kọ gẹ ló áwò àbẹ̀kàkí ni ìyá mú kẹyìn ọ tẹsírí bụ ìsà ẹmọ ẹgbúbọ tẹ alejo memele láti wẹkùn tesiri <coughs> mɛ ŋɔrɔmɔ la mɛ kɛnɛ nìkɛ alo ɛkɔ ya ɛnike do da ɛnike do da biya ke wɔnyu imisaku bi ma rɔb se wɔnyu alijɔ mɛmɛlɛ dati ɔyɛ lɛ taki deku taki kpeku ŋo yi kisi yi dan lɛ kpa imisaku ɛdabi mɛ wɔ dabi hɔ ya alijɔ mɛmɛlɛ iya tse daru mɛ daru ɛ akɔna ki idan si kpa ki alo ŋu laafiya tɛsiri hun bi ihi ولا يحل لكم ولا يحل لكم يا لابا مؤمن أن تأخذوا مما آتيتموهن شيئا أن دوك مسيمويا من نودك ميقبدا بنتين كما يكون مدارو أن دوك مسيمويا من نودك ميقبدا بنتين شيئا كما يكون مدارو ihe àtúkọ̀ ẹ̀tọ́rọkú mẹ́wọ́n mẹ́wọ́n tó gbé tìhun nílẹ̀ ilá àyàkọ́ ọ̀fà gbórí kéèkéé ka ọkùn mẹ́tíòkò aláyòkí ma ṣòdódọ́lọ́ kàkí ní àtúwẹ́ àtọ́yàwẹ́ mẹ́àníkà dọ̀dọ̀ ọjọ́ dágún mẹ́àníkà lè bọ́dọ̀ ọjọ́ ẹ̀hùn kìdúlógbọ́ ọlọ́ yìí kọ̀ọ̀rún tọ̀yí lẹ mẹ́kẹ́hùn kìníkì jẹun kùmẹ̀ yẹn agbẹ̀wọ̀n dàbí lọ́mù a máa ṣùkú ẹlẹ́lẹ̀ ọlùkọ̀ na wọn náà tí kí agbẹ̀wọ̀n dàbí kọ́ ọ̀yà yìí ọlùkọ̀ èjìjì ọgọ́nyà wọn náà dá kí agbẹ̀wọ̀n dàbí kọ́ ọ̀yà yìí báyìí nìyí èyí kọjú akọ̀lá ń abájọ ilá ayà káfà aláyòkè máa hùdúdà láì gbèrè kíkà kí ní iṣẹ́ ń kọ́ ẹ̀yà jíjì lakini ọkọ̀ ẹ̀ta kàmúrù dàbí àbá òǹkún alélè yẹn gbà ní àtẹ́gbà tí mo ló kọ́kọ́ kí wọ́n dàbí wọ́n nínú àbẹ̀kí ni ìmá yẹn dó tákí ọkọ̀ kí dàbí wọ́n ṣe ní ṣọ́ àláṣí ní ọ̀yà ni àgbà ẹ̀wùn kẹtí ní kú ẹkú kẹtí kúnà náà kúnà ìmáda alẹ́nu ìmúdí àkíní wẹ́kẹ̀ tọ́kọ́ kẹ́ àkíní ìwẹ́ kọ́ ya ń gbá máa lẹ́nu wẹ́dọ́ súnké tó pé mìíràn wẹ́dẹ́ odógbé yìí èmìnú wà ló odógbó lu ẹ wà ló òun ẹ̀ kabọdụ onei ate onei fom kidoji onei ụgba kidehu onei friji medu mekomier dodo mekuye onyu onei fan ikidaga neke ada otumalale ogbodo ame onwe kideji huyi inde kimudechi ekosiele mekosiele kajini ameria amenku kosi amenku lasiele

ya ga ifiriji e e e mi kẹ́mù yẹn ọdún atáwọn ìyá kan ya, ẹni adọ́kì ifiriji ẹgẹ̀ lóṣù ẹni ló tọ́jọ́ kẹrọ láyá na gbẹ omi dáhùn omi iná ó ẹ àkọ́gẹ́nà lẹ́mú ẹ̀jẹ̀ mọ́ òun kẹ́dọ̀ ló wà fóun lẹ́yìn ẹ̀mẹ́rin kó ṣe lé tákẹ́gbà kẹ́dọ̀ ẹ pa bẹ́kẹ́dà mẹ́wọ́ ẹgbà lábì má ṣe òun tẹ ní dúkùmọ̀ kí nye ìyá abútabúṣe nùbìlẹ̀ ìyá ọkọ yẹ màkí ni punishment abánilẹ́tọ́gbọ́ nùbìlẹ̀ ẹni kì í sábútabú ìyá ṣe kì í dọ́kọ̀ ìyá jẹ́ tòdá lọ́jọ́ àkínihìn inú ilé fa inú ilé dárú ń ilẹ̀ṣẹ̀ pàkó mẹ́ẹ́dé jíjì kàkí ni mẹ́nìkà anya lebọrọ bọ́dọ̀ ọjọ́ nù kò mẹ́ẹ̀wọ́n yá nọlá mẹ́tọ́ gbágẹ̀ ìmúdùn obìnrin ìmúdùn dùnmú ẹ̀ pọ̀ láhùn ibi ẹ̀nẹ̀ ní àmá ìmúdùn a ma ìdá wọ́kọ̀ àṣìkọ́ ma bihi. ọkọ̀ achụpụ ọya achụpụ gaskiya aka ka nọla tọgbalụ min husn mu'asharati idha istamara fi alhayati zawjiyya eh falizawjati an taftadi min azwaji bi raddi ma a'taha min mahrin wa ghayri ولا حرج عليها في بذل هذا ولا حرج عليه بقبوله منها شون كويا كيغواغني ما جاكا يانو لما توبابا او كويا نيكي ايا ليكون الكمال كويا غني

fala junaha alayhima fi mafsari eh chan kuma chuko kagini gị kanya le bodo ojo ifi diju toya togbalun abi me togbalun to inu le binu en ya du bola ngo ni ke du bola ngo ke abi omi akunwe na ti tuba no we ti na le nka tilka hududullah ame wi kuma bola ta mo da ojo de fala ta'taduha me gona ojo da banu wa man yata'adda hududallah ana duki mo na ojo goda ba fa ulaika humuz zalimun to abile ba amena gashirom طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون فإن طلقها ńgbà méjì máa rọrẹ̀ ẹjẹ́ kọ́ yàáyìn fọ̀yìn tọ̀lọ́kọ̀ ẹ̀dàbí kọ́ ẹ̀dẹ̀kẹta fọ̀yìn tọ̀lọ́kọ̀ aṣọ ha ikọ̀ ẹ̀dẹ̀kẹta

ẹ̀hẹ́n kúmẹ̀ dàbí sí awéré tọ́ torí ìlúgá ìdàṣe pẹ̀kọ́mẹ̀ ṣọ́yẹ́ ìṣẹ́ wà lẹ́yìn ìṣẹ́ fírìm òmúnẹ̀ dúyà ní kí gbẹ́rẹ̀ oúnjẹ a ní yùn kí a ní tó tó dálẹ̀ má kọyà ni kì ìkúdá jàkàtọ̀ náà kì kì dáwọ́ yàtàun ẹnẹ̀múnẹ̀ amúdù ẹnẹ̀kẹ̀wádùn ihe nye ya bụ gala ịgala akọ ya ya kọkwalụ ịkọ ya akọbalị gị ị ịgala akọ ya ịdagba achọdọ mee ugwu anyị kọ ya ya mbụ n'ebe a wekwụ dị na ya wee ma agwọ alụ na mụnasị gị e na-achị ume ka ịtabakwalele akara bụ ama la ma wuli oli la ma ji polisi obodo e, e a mụ na-edo awa etabata oge niile mamadan abụghị akọ ma e wee ịdachekwa ya alụ ka ịda ka na ji ka na adịra atụ ya tele kpe yi munafiki ka alụ ya dị ya alụ ọ ya ka igwe kpọrọ ya ta mgbe ụgbọ ọdọmebi ọdọmebi oyi takụ ma ha dụ iyi

ọya àṣẹ kùmọ̀ ayé kùmọ̀ àtùnà òjìnú ẹnẹ̀kì èkì múdú agbégbèlẹ̀ òun lẹ́yìn tó dáálà ojú àti fàyín kọ lápàá ẹkọ́ ẹ̀dẹ̀ kẹta fàlátẹ̀ ìlú lẹ́húmi bá ọya lẹ́wọ́n dàbí wọ́n líla bẹ̀ẹ́kẹ́ dàbí kàkítọ̀ ọ̀là lẹ́wúdú ẹ ma ń ọrú kọ́là kí lẹ́wúdú kí dàbí agbálù ìtukọ̀ bekee gbakinye ahụ ọkọ omunene ligwoye welu gbakinye ahụ ọkọ omunene chenkọkọ omunene ha ahụ ne kpọmkpọkọla ya jụ atụkọla dabi isi mụma fọyị ntọlekọ ha takọkile kọ fọlị ajụ na ha aleghi ma uwe kpọ ya elele ọya oyelele inulevi nwomen anyị tere aja

an yuqima hududallah kakini meniki dodo yodago kumeli bo ko gbale to gbalu wa tilka hududullah amola o yiko gide ishi ome ojo ki hide oda oyode jibayinu ha ya shabire فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو فرحوهن بمعروف ولا تمسكوهن بغير تعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم amin dabal ka ka onale amolo iko aibeani un au patu ka onale tabi ka ka ni jata te un agbejo aleke ah egba zamani annabi sallallahu alaihi wasallam dabal ki wa ku abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma yani ishine ba kuno bilaka madu akini jamilatu bintu saluli jamila madu no bilale on wa karabani bi sallallahu alaihi wa sallama in in wallahi ma atabu ala thabit bin qais sabi ko madu akini sabit o ma qais ba o ma shimasi on ele olo elenu okon ya dudu ngba ni bide o eni okon ba kamado thabit bin qais ba

amma omi ba unwa mai yi kuma tushe alikafir shi ka obi kulga mu da bakpa ote ne tushe alikafir shi do olamige ọkọlẹ ba láòtú ìkùrùmù gbogbo fún ìgbẹ́ nínú ọkọ̀ mílẹ̀ àdínì ń nọlọ́n alìwé ànọlọ́n fún ìdánigẹ́ ebiri waya hadisi lele ebobo ngi toga na yin meji toga na yin tama yin hi alukuno bile gide wa karabi annabi sallallahu alaihi wa sallama ki akola gide yen hi gbegbele ina ndu ke je mu yi un ko yo na gelele ka ka anu yi pelu gede gbegbele nu on gbele ba koji koji ya te ategbo kede gbegbele that is iya ba da ti bo na gelele gbegbele takolo black day ìyàmọ́ ìyàmí kọ́tì ní iye hun iye kò máa rúpá pẹ̀lú iye ọgọ́ ma ti yí ya gẹ̀rẹ́ ya káyà tẹ àpá bi bí àti kí ìdà àyájí ni ègbò àyájí ni ní kọ̀ọ̀ fanibi sallásallama tó nínú ẹ̀hùn ẹgbó kóbíà gbóhùn ńlẹ́lẹ́ fún ẹjí nílé gé gbòbá láti jò yẹn níjàkí ni àdínì ẹlẹ́ẹ̀nà ọlọ́nu alẹ́ ẹlẹ́ẹ̀nà ọlọ́nu àmá wọn gbùngbù ẹlẹ́bà gẹ́kíá ẹgbó kóbíà wọn àníbùsọ́lá alẹ́sọ́lámà ìyàdọ́kọ̀ mọ́mù ọlakwaye ka ede onye na ya dini ya echi enyo aliwe achi enyo gbọtụ onwe na kenu en ila ahịa emanu ya na iwe kpokpo bịara n'eyu etu anibi okpo gabade ya okpo rukwuru olidebinu obi ọrọ opigolo mọ a kókó lẹ́gàbá di àwọn òṣìṣẹ́ láìsí òun ní abájú kókó lẹ́gàbá di àwọn òdúṣẹ́lẹ̀ àti mókó lẹ́dù òun ṣiṣẹ́ láìsí òun tó ń yẹ́ jẹ́ yóò jẹ́ kí ní àbá alẹ́ ìpalẹ̀ kàgbé ní ẹni ẹ̀ẹ́kẹ́ mẹ́rin yóò gbogbo ọwà ọwà níbi sallallahu alaihi wasallama ọwà níbi sallallahu alaihi wasallama ẹni ẹwọ̀n ẹ̀kì bí wẹ́ oyé ní wẹ̀lẹ́ níbi àìdẹ́yà ẹni ilẹ̀ ẹ̀yà jẹ́ gbàdàbì ẹgbọ́n àkọ́kọ́ ẹ̀ka ẹgbẹ́mọ̀ yẹ́ ni òun á ti lè gbẹ́ ọlẹ́dàbí ẹ̀hùn ti bí wẹ̀ èhè ànẹ́bí ọjọ́ wọ ìṣà àdírí tùhó ìyá wọn méjú ìyé àti fún wọn lẹ́dí ní àdọ́máyé ó dákú náà ló fi yàtà lù ọlọ́kọ́ ẹjú òun bá ọmọ kí kíkò mí dé fún náà lọ koko ya yiti gote adon gote mafarraka bayna kuma yuma daru ame kuma ju chili ame na hi kuma na bola ko ko akai kuma na bola ko ya akai oko mu katate katate ye katate gani ye katogba katubi enugo oya kede ba un kunge ne un mal onye gị nọ ya ige n'ụmụ nwe ka anyị amatụlowu ya chụrowu abụrụkede orobela anya ụkwan wee mana eji ele wee chọgoi wee chọgoi onwu gị na-enwe omenwu gị ali ịchaka n'ime udu kimrudabịa aṅụlaba ama lili ya ịba ide ibe nwe yari akọ abụghịala ma ya n'ihi agba ebie ee enwọbịa aṅụla gị

E ẹgbù anẹ̀kún kẹ́kẹ́ lè báyìí dín ẹwẹ́ lóòrùn ẹ́kà yìí àwọn ọmọ ẹwẹ́ wí ìwẹ́ jàǹkulẹ̀ wẹ́ lónú ìyà àkókò anẹ̀ ìbáyìí lẹ́yà alìsùsì ọ̀nà ọ̀tọ́ náà wọ́n dàbí wọ́n ṣánẹ̀ ìdábìnẹ̀ kọ́kọ́ ma onóbìlẹ̀ gẹ́nẹ̀ yọ́nẹ̀kẹ̀lọ́ ìyẹ́ ọ̀nẹ̀kẹ̀lẹ́ ẹ́ can kuma mu daru iye da ke tawa eh to ida ji moro yi da mogen megono black day un anibi sallallahu alaihi wasallam o gba ati ni gbogbo un un ye olologun un dide o ko debi no pa ko e kakulu opigo lo kumata o ka kuma ta alu 66000 ki awon ni ne ni oji kẹmẹ ń kẹ ẹnẹ kókọ mọ àfigolo kẹrẹ kẹmẹ ń kẹ ẹnẹ kókọ mọ óbì abẹ kẹnẹ kókọ mọ débìnú Debi ọrọ abẹ àpẹlẹ ẹn kẹ ẹdà kókọ gẹdẹ kọkọ do eyi ẹjà kúlẹ ẹ yẹ gẹ agbadabi wẹyìn ṣe be wù ẹ agbégbò mú nìyọ̀n

talali kema enduma da juwen edem no blum ko ko ka ci ni metul kona kima ne ndu gadu duhun o na e da do mi e e o ma yalo shi to nte ko Allah tabaraka wa ta'ala wa idha nisaa shan kuma koya kuma kono

eneka che na cha chọga haila onwu ya ihaila metachi idamtakwa ibu ka achabu eni iki gbanagbo gị machi haila gị abịa kinihi eni iki chimoto kima bọnwọ kima wa na ịgba haila tan abịa k'ene na cha chọga haila ka akanya aka jenwụ ga haila ọmụda ndacha kini igbogbi igbogbi tan abịa imetale ida ịmachi ka kini ma ụgwọ ji alụ ka ihe eji eta ọjọọ 90 ọjọ́ bọ̀ mẹ́lẹ̀ wá oṣù mẹ́ta rẹ̀ na ìdà ọ̀nà mẹ́ta ìdà rẹ̀ ìwọ̀n yóò àti ní ẹgbà máa lẹ́ẹjọ́ láti ìka ní ọmọ ìbí mẹ́ta ṣe mẹ́ ọjọ́ ọjọ́ 90 mẹ́ depending on the class can belong to ọgbẹ́ kò dẹ́ ọjọ́ àti bí máa tọ́ ọ̀nà ẹni kí ẹgbà àwọn ojú ọkì túpẹ̀ kí a dùn mẹ́ takẹ́kọ̀ọ́ yẹun ẹkọ̀ yẹun rú àti takẹ́gbẹ̀ẹ́ tí yọ mẹ́bdà bí họ̀ṣà àwọn tẹ̀sírí fún bí ìsàn ìmá àdọ́là kẹ́ni ní àkọ́nà kí ìdáhùn ṣe pa mẹ́ fàámsì kú húnna bí màrúfin mẹ́gbọ́nyá lè yọ da àwùsàrì húnna bí màrúf àbáṣe ni mẹ́ dárúkọ àmà àlejò ọ̀dà ẹ̀ dá ti sí dárú jálé kí kuma maki onki maki ekonume weki amaki ni ekonume ne ne ki ki loji kole un um. ewon ewu. nigeria ewon jeun ewon dun daru ti kota me mu daru ti so yuwe e ti ko bi awa ngeun le we pa ma anwon anwon ngeun yo ngeun ngeun yo e mu ti ko aligo bye bye bye wala me mẹ́àdé yóò nà mẹ́wọ́lá mẹ́wàá tó dẹ́hùn ọ̀là kì sí mẹ́ẹ̀tì ọ̀là mẹ́yà táwọn mẹ́dáró alóyè títà kàn kí sọ̀rọ̀ mẹ́yẹ̀jọ̀ àyèmáyẹ̀jọ̀ ní ìnámánìjú ọ̀lẹ́bùtọ̀ ní kìnnì káàsìrà gbókòrò ń gẹ̀ jẹun ti ìdá ní lánà tó bì ló àbẹ̀kí ni ìyá gbogbo

wala tumsikuhunna diraran lita'tadu alahu yani meki woyo no bele gwane oja alashi hukume na wono yoda banu ola ndo ola gene mda mba gwane eh onke ne ke ameka iba eh wa ka gwane ke iye e pa gwe ye ho na gọbata kwa anya chokologo ewe agwụ edenwuye gen edomi ụmụ ihe edukate etohi etu abịrị anyị isi gwughị ihe ya n'ime kịcha alen kwa zalika ene duki fa ma nefsa ene lehọla wala tattakhidhu ayati llahi huzwa meki wonya ya ojo ku medu sisian me wonya ya ojo ku medu sisian me da ya ojo tuken aluko maini eh, ida ya ojo tuken jide jaki unne unne ko ya un alijiya en ki yeyen wa ki ko ya gere ki se ngo gulu ya ko ya yin enwe ji ye wee kwara gide ma ka wee ụmụ nka ha mụ na-egwe ọmụ m tinye anyị enwe asị ume ke amịrị aka ede onwe ha ka enuje takụ nke edojikụkọrụa uje ole nye m darụkwụ nwa edojikụkọrụa takechi na ehuje kai gbígbèlò ngánà àgẹ́rẹ́ rẹ̀ ẹ̀kẹ́ má lè lọ́wọ́ tó yẹ ẹ̀làkẹ́ á sí dákẹ́ àkọ́yà ma má nẹ̀ inu mu keke kaja ne yo en ki timu e ko ata ku medaruba ene ki gumu ga te go gan igbo ko bela ga ki bo ko ben un gur gun confuse guda en ku made ko ya de but we mu kanga mu ne mam tinya yi i ole en ki aji nga me ta kwa ni o ma lo ma kwa li li li li li li ba ki kai ko le ki apo ma gbogo ga na bu ke chakacha wale yonge mdungu nge kona munu ya kugwa ya kugwa ne kicho icho icho ya kwalu ama ila mukuma kinihi unki mane ngo ikwe ho ya me eliko to dale maini hi matini ki one ki koya uji idaya ojo chichiani anabi sallallahu alaihi wasallama ìṣe kan wà kí ìnàmúkọlà mẹ́ta kàdọ́mọ́ ìnàmúkọlà mẹ́ta kàdọ́mọ́ kọlalẹ́ ìní ìyà ihò ní ìyànà inú ihò ìyànà olú ihò olóhùn tí olú àìnú tí olú ẹ̀rìn kan wà dẹ́ sàlátùn jìdùhúnna jìdùn wàhásìlùhúnna jìdùn wọ́n láti kàlẹ̀ dẹ́ gbogbo ẹni yìí ثلاث من قالهن لائبا او غير لائب فهن جائزات عليه نامو كلا متا كدومو e kawo ya inu abake kawo yolo to kola le pa wa bo ideta atola oya edi oya mi gero o keme o chani di ku kwini to chani ide kwini to ma ni ya

taka atake aje ni i uje omo mami duwe turkene to nika de oya le itabata taka ti angechi we ke tata ya ka ti angechi imudo lume mm imuda atake de ni omo mami duwe ne to yile ijodan todu eju meji ale idagba cho ye ke te talu le nko yo ke ojo ti Tama mo ya werute shem ka kini eh op na ngi yo me na tini ke du mi kune na na ngi yo me na tini ke du mi kune uje o mudwe ine kamol mama te ho gwe romo so it's possible kul mama ma de ho gon kul mama atono ma ataki no ataki no ma unu bele ba oko kola ma kuma ajo kuma tola ma

màtí túnmí nínú kú mẹ́jẹ́dà kú mẹ́jẹ́dà ló tún gé yú mẹ́dọ́mọ́ kí tí mẹ́gbọ́ mẹ́jẹ́dà mẹ́jẹ́ kú mẹ́kọ̀ mẹ́jẹ́dà ẹnìkẹ́ àkè hé omi jẹ́dà nù ẹ̀hùn kẹ́ ní kẹ́kọ́ ẹ̀ fún ẹ̀jẹ́dà nù ẹ̀yà ní ń gbà mẹ́ ọ̀làkàkà gidẹ́ bá ayọ̀dẹ dúrì mi náà ń jọ mẹ́ mẹ́rìàm kú ní ẹ̀ ò jẹ́kù náà dọ́mọ mẹ́rìàm wẹ́ àmà sàdá ìkí ohun ti 5000 naira náà gbà yìí tó 5000 naira lé òun dẹ́ àbẹ̀ àkú nẹ́tàn ìgbàgbé náà dọ́ ẹ̀ hà yìí tó ayọ̀dẹ dúrì mi mainihi annikah mata inun na tenko ne kagini na no meun we maka budu dan to yele dunya inu buda we mda mo idu kagi uje o mudwe to ayri la nikah ayri dodo wala yiki bobo gibi nini sadaki kumete ene no magbele yiki to ma mi dele e o ma eru mi yugbe na neun e o mudwe mudu keneke ayiri ayiri ọmọlẹ́mẹ̀ mẹ́wàá wà lẹ́sẹ̀ dáàdì kọ̀ ọmọlẹ́gbà kété tó níbi ẹni àmẹ́wé mẹ́ta lẹ́bà máàdù ta inú ní máàdù iná inú ala wata ومن يفعل ذلك فقد ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم مريا kikponu shakara bume eh, wa ma anzala alaykum alkitabi ngoda takada rogwa mume wal hikma ingomi sunna ngoda ashume eh mariam mariam ma yeni beko iachir iachir yerida yu ngatane do kolanin because my ni ata noda ya doma unoko ki ma gboda kubo shan kuma ma bi dan ki maradan ike ne kiru noko amma ji gwana ki mudi oko ne ene ki oko ne ki jagbeju ki men ki dodo ne alule to mai ne na banele atati ni izinu shan kata ki i umudu ayrile idore danu shede pa yarda omo no blenu eno oko abane jere eju kene ye he o ngeru ngeju ngane no ala mekome ka kwa ile koda alele ti kọlọ ní so àrí àkẹsọ alìjúmù ìṣe aláwọ̀ta alẹ́ni mẹ́rí àwòrà kùn sí náà mẹ́kọ́ tágàdá kùn dúró gún àmẹ́ wọ hikima máa yí súnà yà ìrù kùn bí yà á fún mi tí ojú ọ̀la ọyẹ kọ̀ wọ́tẹ́kùlá mẹ́ àtúkọ̀ ọjọ́ gbogbo ọ̀la ọyẹ kọ̀ wà á lẹ́mù máyọ́ kì kọ̀ واعلموا ما ما أن الله بكل شيء عليم أقول الله يشين لما قائم بفقونا وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعبروهن أن ينكحن فلا تعبدوهن أن ينكحن أزواجهن إذا إذا تراضوا بينهم بالمعروف نعم ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر نعم ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون تعلقوا الله يا عين جدي الله تبارك وتعالى اقلبوا الله الله يكو جدي الله تبارك وتعالى كان وإذا طلقتم النساء mẹ́kọ́ yàbá fọ́bẹ̀lọ́kùnà ajẹ́lẹ̀hùnà kẹgbà máa jọ máa ìdàmà ti pa fọ́lá tààdùlù hùnà mẹ́hánà ọ̀nà obìnrin lẹ́rẹ̀ nù mẹ́hánà àbọ̀bìnrin ayyantihna azwajahunna kuma konya noko muneni idza taradu bainahum bil ma'ruf shon kama boko muneli gaje kolama shon ge koya boko mune wala kaunge yege ane mehana un me koye un noko noko na unya noko emi ma da eto takada ibu ma kini e mo takada bu e mo takada bu yi ile kale jo da Nigeria lomo because ọ̀dà ní nàìjíríà ṣẹ́hùn ma mọ́kọ̀kọ́ ẹ̀ àkódé ẹnẹ̀ múnẹ̀ iná ọ̀dà jáde àmì náà lẹ́yẹ̀ ẹnẹ̀ múnẹ̀ dú iná ọ̀dà jáde àmì náà lẹ́yẹ̀ ṣídí ẹgbà kí tákẹ́ náà lẹ́bà ẹ̀yí evidence ní kí adùn ẹ̀ àti nùnú kọ́kọ́ yẹlẹ̀ múdàrú evidence yìí divorce lẹ́lẹ̀ òun tó tákàdé kùmọ̀ alótíkọ̀tù yàgbà ọ̀tàkàdé kò máa túkọ̀ tó lẹ́wọ́n òbílẹ̀ bí ọ̀tàkàdé lẹ́ni kò ẹ̀yà hùn ní ọ̀yà ọ̀nà kẹlẹ́dún ní kí bá wà kí àkíní yìí ọ̀yà mi kò pọ̀ ẹ̀yà àdùnmíọ̀hùn ní gbígbẹ̀lẹ̀ tó dí ṣọ́ ẹ̀yẹ ṣe gẹ̀rẹ̀ ọ̀tàkàdá kó ọwọ́ ya kẹrẹ̀ bọ́ kàkídé ọ̀yẹ̀ gẹ̀rẹ̀ takàdá lẹ́ni àdúnmẹ́ ní ìtakẹ́ ní tàkì yẹ́ nù yìí yẹ́lẹ̀ ṣe àrẹ́jì nàìjíríà lọ́mù yẹ́lẹ̀ ti kọ́lọ́ gbọ́ yọ́nù ìyọ́ ọjọ́ ẹ̀ẹ́dẹ́dọ̀ takàdá ń wúwo

so good and fine ẹ̀ṣẹ́ ni ilé tó gbáṣẹ̀ yá nọ pé màmọ̀ tákàdé màmọ̀ tákàdé ẹni ẹ̀hẹ́n ẹ̀mdà máa kí ni ọkọ̀ gẹ̀dẹ́ ìjọkọ̀ mù náà sì kí kà ń sí ẹnẹ̀kẹ̀ akíyà yá yá ni ọ̀nà ọ̀tọ́ náà ẹkú kọ́ọ̀tù wú ẹgabí ìlèdò ẹwù yóò yọkọ̀ ẹwù ẹgabí ìlèdò kọ́ọ̀tù ẹnà bá ní ọ̀yà òkè bùkùlù ní adùn mọ́ òun ráyò ẹ̀lẹ́kú máa yí kọ́ọ̀tù wẹ́hà wọ́n ní obìnrin ṣe tákò àkókò yí ẹ̀kùnmọ̀ àdẹ́rà kẹ̀yẹ́rà

tungi ma to takada duwe ni ona iye da yo ti court ba ma kini wo takada manedu takada kinedu kewende court so takada o ngama o takada ngama believe yi ewe kuma ko ki court yi ma o bu muneka ewe ka ma doge cha nwi domo to to da Allah tabaaraka wa ta'ala ni me hana onu blen me ko na nkinya no kon

oya kuma anne karona mamuda diba matine kene mune hinyane mani tunke mango na magene ona gono ko mune ukolo ja ta elenge agun ya bana bu wazi ngoja du mo ade ngene duki di mani ko jo mani kitala zalikum azka lakum afha ikaka gidei unwa aje ngunu gunu gome unwa aje ngedo mefe ya ngoje ngunu gunu gome ngo wazi moja dumene kidimani ko yo ko yo titala wazi gidei chanku melebo umume yenge do mafe yenge ngurgu mafe wallahu ya'lamu allah nima wa antum la ta'lamun يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وفاها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا بطالا أن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. أبي

alukɛ a tusie ŋa diini ya le kɔtsɛ ka ne yɛrɛ ame ne du ka kɔla gɛrɛ ba ɔlɔdani ase yi ɔlɔda du kame ne ŋu nɛ ɛmugu daba be kurani ɔlɔda lɛ de kurani iyi kurani ŋɔ kpɛ kɔti ma de ta aluki kɔntiri ka kpaɛ kɔntiri keji alukuma relate kɔla ma maa de lɛ kakini international. eh international law eh international law domo international relation domo order eki order eki ki alu le lugu engagement country ka country keji international law le obilege industrial law domo civil law domo customary law domo criminal law domo business law domo family law domo alamjogelen dogelen amo dai ma je pere pere pere pere pere bogu ma yi bogu ma yo ma yi school ma ya bi law e ma kene ti e lawyer ni ti iniri akene e ne specializer ti akene ti pata ti lawyer area du unge chodenun It's only that na nà ń kò se in common ilẹ̀ ṣẹ̀gbà fẹ̀rẹ̀tì school of law eh wọ́n yìí Kuma máa ṣe ile ilẹ̀ kọ́ọ̀sì ilẹ̀ ṣàlù kété ní ìṣe law ọ̀hún mm, ma ire law eh, law ile ka kété ní ìṣe mẹ́gbẹ̀lẹ̀ tọ́ aláwọ̀ tàbárakà ami law ipa kúṣáká ìyókò ka di family law alụkụma akọ ya ọjọ ile gbanwa ada na enwe ya enyi ọma ha che nkọkọkọ ya amụda alụkụma nọma ọma achọmịtọ amachilele walwalidatu iye kibioma ba iye auladahunna ama anọ mamayi amiye kuma biomayi ama anọ ma anọ liman aroda ngani dukiya neju an yutimma arroda kuma o mi wune mun kako láti sọ kọ̀kọ́ yà mú dárú mẹ́ànọ́má ọmọ inẹ́lẹ̀ ọdọ́ méjì ùdú iye gẹ̀gẹ́ ọmọ ní ṣe kí mú dùn ànọ́má ọdọ́ méjì òbí méjì ẹni múnà dúkìjàkà náà yá ní ọmọ ayáwọn gbẹjúmọ̀ mi tàbátìlẹ̀ tude gbele ingo menya gen ma mama le nya dame tuda le ima e ami maza bi olu juju juju maini hi enyi dungo ma mo chodo meji efi ma a maza bi mamu malik aini odo meji yushu meji aba meji yushu meta mo ma nya hanifa ní oṣù mẹ́fà tọ́gẹ́nẹ́lẹ́ ohun ma kójọ kójọ kójọ kójọ ọdọ́mọ́ onúkù máa dẹ̀yà wọ́n máa mọ́kàdé ẹ̀lọ́kọ́dọ́mọ́ onúkù máa a nọ́ a dẹ̀yà wọ́n máa wọ́n yìí láti ẹmọ́ ma lẹ́dù dárú bí i ẹ̀hùn tẹ́ haramun ṣe alẹ́bí sallallahu alaihi wasallam ainihi ewu kọma ńgbẹ̀yàn haramun ṣe torí kuma pápẹ́rò nǹkan ma kẹ́mí ewu lẹ́dà àtàkì bọ́ ma àbíkí ni kẹ́mọ́ ma ń da àtàkì bí ewu lẹ́tí jù gbọ́nà kí mú dojú dọ̀rúra kí mú dojú dọ̀rúra iya achọga ya te na takuma mi yɛn do ta ɛmɛ ma ha takuma yasi ni nɔma ɔne ki dɛ sugu yi imam dada lɛ ikpa kpɛru yi kɔ ma mɛ ŋɔ ale bi kɔ ɛni di ikpa lɛ ma akpɛru bi ni isi ɔ kpɔ mi ŋu isi tɔgba dada lɛ ɛni iye ki nɔma nɔma wàhálà lè mọ̀wòlúdì lẹ́hù wẹ́ kò máa bí ó mẹ́ kì máa dé ọ̀yẹ̀ ẹgẹ̀ ní ẹnkì náà lè wà ma káàdù ẹni ṣe rísíkù hùnà òjẹun kúnúbulẹ́lá jẹ́ wọ̀kìtìwọ́tù hùnà púpò kúnúbulẹ́lá ló adù ẹni ujenwu ya chudue hiyo mama hokage eh yo ma automatically maki huende ma kujelo bele made o yege ni ngi jongo jwa achi bayani ya e, kiruka makini wudu tuje ile ni la tukallafu nafsun illa wus'aha ma dadu nunu yinu kuma malu kuma ya lule kere gba kuma malu ki tukpari wa lulu oji ehe kuma ku ya kari 3000 abi 35 ko ka tauna le eh eh anu pa ho kole ni la tubarru walidatun itigba kuma ane inu mẹ́dàlá ti gbẹ̀rún ní obìnrin ojú ọmọ òkè ayágbàkẹ́ anẹ́ inú ẹ̀wù gbogbo ẹ̀mí 1000 naira dún ẹnẹ́ka ọ̀nà mẹ́gbàdún amẹ́rẹ́ akẹ́nàdù dẹ̀ka mọ́ ma lè pampas ẹ̀kẹ́nàdù lọ ṣẹ̀kẹ́ àdúgbò ẹ̀wọ̀n ma 1000 ní dọ́ọ̀hún ìná ṣóyẹ̀ ṣóyẹ̀ ṣóyẹ̀ ojú ọmọ ẹ̀gbọ́ ẹlú alálì oṣù ka alálì oṣù ka yálàdì méjì yóò nẹ̀ pẹ́ 1000 kọ́ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ àwọn bọ̀bọ̀ rẹ̀ ọkọ́lẹ̀ bọ̀rẹ̀ àgbà wẹ́ òkèlè náà ẹ̀ẹ̀lẹ́pẹ́ abẹ́jọ kí lẹ́ta kẹta gbàbí o ẹ́ ẹ̀mì yíjọ kọ́ yẹ̀ níbà tọ́ ẹgbàdúkùn ẹ̀mí sálàrí gbà wọ́n á tí náà kọ́ mẹ́lẹ̀ ẹ̀wọ̀n ònà pẹ́dà gẹ̀rẹ̀ gbogbo aládì méjì oṣù méjì wọn ní obìnrin oṣù méjì kì ọma kì kì kò jẹ kì á dùn mọ́ jẹ

ẹ̀wọ̀n ẹ̀pẹ́ ẹ̀mẹ́ pápásì gbà á pápásì ìdọ́sìn ẹ̀lẹ́ àmẹ́ àgbà á mamẹ́lẹ́ gbà á pápásì gbàyà gbà á kí wọ́n ju aládìkà kí ju aládìkà aládì méjì ẹ̀wọ̀n yẹn ẹ̀wọ̀n tápá mẹ́wọ̀n àmàlìkàtọ̀ ní ìdomi àmàlìkàtọ̀ ní ọgọ́yìn àmàlòmù pẹ́rù gbàjó àmàlè ọkọ̀lẹ̀ yìí seven five ẹ̀dọ́mù ìmí seven five ló mahmudu kí wọ́n ju ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́lẹ̀ ẹni ọkọ̀ ọṣẹ ọkọ̀ omi o omi òjìbọ́ olùgbọ́gbọ́ ẹ̀hàn mẹ́àlàkó yìí ọkẹ́ ilẹ̀ pàkójáká amẹ́lù kàmá ilẹ̀ ti five thousand three hundred and fifty naira mẹ́lẹ̀ kí wọ́n ju ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́lẹ̀ yìí ŋunya ye tɛsi si o wù kàmɛ kɔŋɔ ilẹ ti tɛsi damadama ilẹ ti nine thousand amẹ́kún ŋa dọ̀ bàtà tọ́gbọ́ ẹlẹ́gẹ́lẹ́gẹ́ dẹ́gẹ́gẹ́ tí wọ́n dàbí yọjọ́ mẹ́ta ẹ̀ ní pampasi yín kí ẹlẹ́lẹ́ tọrọkọ fújaka mẹ́ pampasi dọ́yìn nígbà kùmàdùá àkúyìn kí ẹlẹ́ takpa wẹ́n mà kí ọmọ agudu náà bẹ̀ alùpùpù yà ń agudu lọ́gẹ́lẹ́ ŋà má ná turi yàn yìí ọyẹ́ ẹ̀bọ̀ ẹ̀lẹ́ ọyẹ́ ẹ̀bọ̀ ọyẹ́ ẹ̀ta ọgẹ́lẹ́ ŋà má ṣe jù pampasi yìí man papa ti do angi no na to na papa ti leta kwa me papa ti won oloru yo ma ọ ma de gbegbe lo ya ko ma ha hmm. yegi ta o mala ti papa ti lo le e ojo ala wa ala ma وعلى الوارث مثل ذلك انك اجن غو انك لا غلا بيتي مودي شون كاجن غو ان انا يلي كومه و اجن غو مي اما كادو كتبجي انا لو بوي a كوبو تالو ادله مام دادي وي ugbo e ma agbon ledu pa kuchaka ku yi tere bo me me ogu pe kene na mi nkun yo ko ya ko wa cho bata ko ma menari ya ka kini adu omulo bulele ki bi o ma yin bo ma un adu ndo yin me ko

tiɲɛ kun bɛ jɛ kun bɛ sɔrɔ da ŋun lɛ inɔ kɔ kɛ nin ka deposit ŋun mɛ ime lɛ ko dabi a tiɲɛ kun bɛ jɛ kun bɛ caba ne lɛ ɔyɔ akini inu le fini la ɛn wɔtɛku lɔha mɛtɛ kɔ ɔyɔ alahu wa والذين يتوفون منكم ويذرون أزواجا يتربطن بأنفسهن أربعة أشهر وعشرا نعم فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير نعم ọ̀la inú blẹ́ kọ̀ǹgbọ́kọ̀ dárú kìtọ́ máa lọ dáné lọ́ọ̀ ilẹ̀ àkójúkójú lọ́ọ̀ ilẹ̀ mẹ́ lọ́ọ̀ ilẹ̀ àwọn jíǹ àbájọ ojú onúbìlẹ̀ kọ́kọ́ kúbọ̀ tẹ́ àdékù yine tunu bile koko ko ida yi al mutallaqa da idatul mutallaqa abaki idatul talaq yigda ya shi idatul al wafa en wo gbogbo ma ayo alamiru kulo ya do ko kade igbe yedun yeni abobule koko ma walidina yutawaffawna minkum ama bukala du kumeliku ويذرون أزواجا كميتا مويا نو أمويا ملايا تربصنا بأنفسهن ما يبيتو لما كما وانتا أربعة أشهد وعشرة كما أجو شمال ما يجو ميقوا that is ọjọ́ ìdílé kanyọ́n ọjọ́ ìdílé kanyọ́n yóò gbẹ́gbà rẹ̀ oṣù mẹ́lẹ̀ ẹjọ́ mẹ́wàá

ìjẹ fírí kí a gbókòrò yìí mẹ́ ọmọ kí a náà nọkọ ìnigilé wọ́dọ́dàgbò múnẹ̀ kí a nọkọ ìnigilé agbóyà táwọn kí a nọkọ kí a ní àkúnrẹ̀ ní nọkọ bẹ̀ nọ́bẹ̀ òun àwà nẹ̀ kí é dúkò tí ọyí mẹ́dọ̀rọ̀ wallahu bima tabaraka wa ta'ala bima ta amalu na kabir ishe nema kokolo du kuma ishe kwakwuta nwere yau ga fi wúyè bí a bá yọ ṣúná ìkìdé hù tóró mẹ́lẹ̀ ọjọ́ mẹ́wàá ti yí dàkàdé alẹ́ ìkìdé ní abẹ́ it happened ẹgbà zamina ni sahaba ma yọ ń ka ainihin ẹnẹ́kẹ́ tẹ́gì máa dé ọ̀làgìdẹ́ ilẹ̀ mutawafa an ha zauji ha wà híyà hàn ohun ṣe ẹnẹ́kọ́kọ́ kúbọ̀ tẹ́gì déhù ma yìí ni ìdá ọ̀nà obìnrin ilẹ̀ bá fa inna ìdẹ́ta ha bí wọ́n bí ilhamdi ẹgbà dúbì ọmọ bí ìdá ọ̀tapa

mamu weje okidi ishi ida chefriji atoroda abdullahi bin abbas ohun sene ki imira eju meji ojú ọ̀làkẹ́rẹ́ abdullahi bin abbas ni be eju meji ojú ọ̀làkẹ́rẹ́ e. yani anna alaiha an tatarabbasa bi ab'ad al-ajalin min al-wad'i aw arba'ati ashhurin wa 'ashra yanihi ẹgba ẹgba ẹgba méjì èkìkì jìtìlẹ̀ oròbìnrin lẹ́tìgẹ̀ ohun kí mọ́ kàdù ṣeun kí mú dẹ́rẹ́ rẹ̀ kọ́kọ́ ń kún nìbí yẹni ìtúgbẹ̀kọ́ oròbìnrin lẹ́ lórí kí wọ́n kí dá kí mẹ́lẹ̀ lọ́jọ́ أبعد الأجلين من الوضع أبعكنه إغوغا واني gbẹ́gbàdú kí a ń yá bí ọmọ ṣe ń kẹgbọ́ mi bí ọmọ mẹ́dánú ráì méjì kíkọ́ ẹ̀rẹ̀ ọkọ̀ ẹ̀lẹ́kú ẹgbọ̀gbàgbọ́nẹ̀ ṣe ń kẹgbọ́ mi bí ẹmọ mẹ́dánú ẹgbọ̀gbàgbọ́nẹ̀ ṣàkàtútù mí bí ìbọ̀kẹ́bíọ́mọ ẹ̀lẹ́bọ́ọ̀lá ayẹ́ ìkìlẹ̀ ìnẹ̀kùnkàdẹ̀

kímìtì kàkí ní ẹgbà dúkìá ọmọ abí àbíjàkà bóṣù mẹ́fà ibi táyébà gbogbo ọmọ abí tákì ìdù kòkòrò ráàyè wọn ijó dúró dẹ yẹn nìyí ṣẹun kọkàn máa kú bá nẹni tákì bí ọmọ nù kú ìyọmọ abí ẹlẹ́kẹ́ àkọ́ ọjọ́ ọmọ alẹ́ ibà.

ẹgbàlẹ́ ni ìdàwọ̀ ẹ̀lì kàdé wọ́n wọ́n wà ní àwọn dé kò múnẹ̀ bẹ̀rẹ̀ náà wàláhù bí máa ta àmàlú fẹ́yẹ̀ ok wàláhù bí máa ta àmàlú na khabir lájìnà àlékù fi máa rọ́kùn ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكملتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله نعم واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم نعم الله تبارك وتعالى إنهم ọ̀láyé alùkùnmáàdékù ọjọ́ ọ̀bùkà wọn fẹ́ẹ̀mẹ̀ kama alùkùnmáàdékù ṣe nǹkan olùkú ìkùnlẹ́kù máa dá ìyára gẹ̀bọ̀ká ṣe máa ń fẹ́ tága wọ́dábà tẹ́ àyíkọ́ ṣe àkíní alùkùnmáàdékù ìkọjú aláwọ̀ kàkó máa dáa tẹ́kàbà ìkọjú aláwọ̀ kàkó máa jẹ́ jílẹ̀ àbó àgálà ṣe yìí tẹ́kàbà ìkọjú pa níbi kàkó máa jẹ́ yìí ìṣe ilẹ̀ àbó àgálà ṣe yìí ń olóbìnrin ẹ̀ka ọkọ̀ ń kú ẹnẹ méjì máa ṣe ọkọ̀ máa lè kú táàmà ọ̀nà ẹ̀pẹ́rú mi máa nìyí omi kẹ́ àṣàmà wá àzíta kí omi kẹ́ da yẹ́ dọ̀gá ma wé níbi a máa kárù kẹ́tùgbẹ̀ta máa ṣe kí omi kẹ́ ẹ̀ka ma obìnrin ọ̀nà kàmẹ́ àwọn ti tákàbà kí omi kẹ́ àmúnà ma bóbulẹ̀ méjì máa mú uleto onye akara buma abunye akara buma muna ba ti yo eyo oye na ka wa di so o kan kwa ku taka alkuma akuma ti ida akuma ti takaba ka ti to eyo eh, de pa ole kere muna ya ka em do la takaba ba ihu eku na aka egide ire ba ni ni tumi takada bi bo le ma ka ga gini ene ba du kò anyi bioko ọ̀rọ̀ kan torí yehu agbogbo ogbé anyi bioko yi obioko chaka na bọ ọ̀rọ̀ kaba ehu aduba na ma mayi na ka amẹ adu ọgbà gbélé ni má tọgbà gbélé ni tọ máa nínú yá máa nínú ẹjẹ ahùjẹ mú má kùn ni yẹ tọ ń ẹnu ọkọ kùn ko ma kɔla lɛ ya ma de buto muna ma ke wonyi ma muda yɛ e. ayi ni ame akini ɔwɔ nkɔ amu nɛ kɛ din ame anya dɔ kɔmu anɛ ame ado tɛta ko nkɛ bi kɛ dɔ hã wɔ gbɛɛgbɛ lɛ ɔwɔ ntaka mu nɛ kɛ tsɔ ọ̀zuhùrù òun kẹ́ náà ti agun mẹ́wé yìí àgbàtàgùkà òbílẹ́gẹ̀ àmẹ́yàkí ni ọyọ́ yúmọ̀ yúmọ̀ táfùn náà yìí abúrúkọlá náà pàkàdé ọyọ́ yúmọ̀ yúmọ̀ táfùn náà yìí ó jíun ẹnẹ̀dì tí ó jíun adàbìyàn tó tí adàbìyàn ṣe yìí lẹ́nu lẹ́kẹ́ bàtí ìkòdá pẹ́ ní lẹ́kẹta rẹ̀ kéṣe ojú mú ó yílẹ̀ àṣẹjọ́ mẹ́jẹ ẹjọ́ yóò yíwà lẹ́màṣẹ́ yìí tó abíhá ìrẹ́ àmàkójọ bá máa rẹ̀ gbòbí ọ̀nà yà á májàgún májàgún bí ọ̀nà bí àlẹ́ ojú àtẹ̀ enege ajitakaba ya alụsibe ọhụrụ ya komi enege ajitakaba ya ya lenwu ujenwu ga aje shenki ma ya ayushimano ma kwushen ya alụta aja ya ya lenwu ya adabi ọla ma yọnwu ni ya alụta sibiti ya anya agba obi ya adụ ọrọ ka ya du ya atọgba ujenwu ya ahụ ujenwu múta kàmọ́ ní adúgbójú ya adúgbójú yà á lọ́wọ́ yàtẹ̀ ẹ̀hùn dú pàkúṣáká kùmà àdíje ní yàtí ọ̀lẹ́ mímọ̀ rọ pàkúṣáká àmá ìgbàdókẹ́dù bá ẹ̀dẹ̀fìlàrítọ́lá ní ìdágbàtò kòlòmẹ̀gbégú ẹkìdì ẹ̀dẹ̀fìlàrítọ́lá dáńbẹ̀ kí ṣùgbẹ́nẹ́kẹ́ gbòkó òlò ẹ̀bí náà wọ́láwẹ́ kẹtí ní kẹ́yìn òlò lẹ́yọ́ ànẹ̀ ìmádàálẹ̀ mátí ní kóṣùlá lẹ́kẹ́ adọ́lẹ́ kẹ́ akómìnà kẹ́ adá kìlí kí dídọ́lẹ̀ òkòlò tó dọ́kọ́ mẹ́kẹ́ adótọ́hùn togale el toroda eni du eni ko ko ni di yola do ko do la toroda dan amu ko kenne ki su pe gon imna je ni ruma ga nen e o du kenne ki jom kamuna ali ki adu ma ke lin ki go ki mu bro ita pa me ma do ki ta ka ba ni e du toroda e go ki te cho an ki te bro ulere onu ki te bro

toro ukwu ụnụ obele gide ebe a takwa ọma ụka alị na tinili ụka gị n'ihi ama mame ha ma dọma alẹ oje ate gị n'ihi ma menwu e alẹ oje ate ama ekeji ma mamụ ba eyele ate a na-enye alẹ ma menwu oje ebo ẹdacha e na epe ekwadasi oje ate idegwu ugwu ekwadasi egbe ebo ya e ate egbe ebo ya na

taki na akili onugunugun mana mi eju ami ye na mi kuma charu ne duda mana mi eju mana akilele ma akwe de ma ude mo ya wo ba ngu o mana ne ya lu ni elo ta yo ki wanu yo ki adu go bi idate mana mi eju mana akili mana mi eju mana akili mana mi gbogbo ìdágójọ́ kí wọ́n ẹ̀yẹ́ ìdúgbà kó jáká dé àdínà bàbá ṣọ́ngúnú bẹ̀lẹ̀ ọyọ́ kọ̀kọ́ ẹkú ọkọ̀dánẹ̀ lẹ́tẹ̀ ọyọ́ kẹ̀yìn àdúgbò pé ìdẹ̀ ọkọ̀dánẹ̀ ọyọ́ lẹ́mú wá ọlá wẹ̀ mẹ́rin igbó ẹkún yọ́la amukwe ọkọọkọ ya omemele ekwunyola ya na neduhu ama abụ abugalaba atenihan nubule idachekwa eme igo gile duhu abugala angwogwala ma mato bubule bubule olulu bubule mai bukele ikuma na akida kuse kwa oguruma egba ofe leku bi okita ke chini godu obi egba ofe leku bi okita ke e, e chini hinanike egba ofe leku otu mụ na ede

fima arọ́dùtùn bihi idu kùmẹ̀ ẹ̀hùn dú kùmẹ̀ mdúdú ọgbá kùmẹ̀ dú tẹ́jú gẹ́dẹ́ e, ẹ̀ àbákíní kùmẹ̀ present i present ẹ̀hùn rẹ̀ ẹ̀hùn dú kùmẹ̀ present ń min xitubẹ̀tì nìsáì pé ọ̀la ìka ọ̀nà obìlẹ̀ kì á ṣe ìdà ọ̀la dú kùmẹ̀ present ń inú lè dùn mẹ́n àwọn akínẹ́ntùn fi àwọn fúsìkò àbákíní yín ṣẹ́hùn kùmẹ̀ dú túmọ̀ máa yà ṣẹ́hùn kẹ̀ jẹ́ ọ̀nà obìlẹ̀ máa onubile kọkọ nkwu eye ụmụ aka enyeju nke ne ibienen e amuru iya bienen alimallahu allahu shima annakum ka ame satadkuruna hunna ma enya chibo bulari ya olale ojo walakin ama la tuwaidu hunna sirran mekita alkuli pa ma umamaja nifa mɛtitsi alikoli kó n'obilɛ o mama dza nu kati mɛtsi ne kumɛ nɛni onobilɛ kɔkɔ ŋku mɛtsi alikoli kó o mama dza kó mɛtsi ne kumɛ nɛni ila ɔna kumɛ ne ke pɛrɛsɛnti ɔla le kɔjɔ ka yɔ do kó ni kini anta kólu kó la maharufa o kɔla o mɛmɛ lɛ ne ke kó alumɛ akɛrɛ kó n'obilɛ kì adze ŋu ami be kì de o mɛ ɔna kuma akɔla ma aŋe yɔ bredi la bredi ni ɛla yɛ mu da biredi ye kìí ṣẹ̀yí ló torí gbogbo lè ẹ̀là ẹ̀mìdá kánẹ̀tẹ̀ ìjẹ́mà kí ni ìmánẹ̀un gìdé ìbẹ̀rẹ̀ ní jẹ́dì biredi ọgẹ́ ìwánu biredi lẹ́lẹ̀ ẹ̀ ìọ̀làkà mẹ́ bókàrà máa ẹni ẹnẹ̀kì nọ́kọ́ ẹ̀ akọ̀là ẹ̀ òpáyẹ̀ lẹ́ ẹ̀ akọ̀là yìí tó ẹ̀kọ̀là tán òpáyẹ̀ ẹ̀kẹ̀dùn àbájọ òpáyẹ̀ ọ̀làkà mọ́lẹ́mẹ̀ biredi lé ẹ̀mìdá inyaje inyaje bread nejeta kwa kwa duki aji bread ya re ya aliku egugu enwa amo ama ne chai e ula emuda na yana chimo ojo kete ela eh, e eh, kama ela eh, je kama ke chachi e yodugulu em kunya re le dam do e ngale ile ye dan onu che

ẹgbẹ́ ikú ẹ tẹ́jọ́ ẹ̀kọ́ ẹ tá ga ọgbọ́dún máa kú ṣakábá ápá máa yà ní us ká máa nù ẹ̀ rẹ̀ ẹ àmàdúndàṣọ́kọ́ málẹ̀nọgọ́rin ọgbí ẹ̀kọ́ kẹ́ nù ẹ̀yìn òun ẹ̀ nù ẹ̀ àmẹ́má àwọn onígbòdún ní àmẹ́múdárò ẹni ẹ̀kẹ́ ẹ̀yàn tó ẹni ká kúrá kú ẹ̀ká àdúgbò ohun ẹ̀lẹ̀ kó máa la yìí ya kwalu akara bulu bule eh we we ida chipa we ida chipa we dole kuko ke so batanu e, kama cha ne gala kama wa so bata kama ma ya ika no koni we dole kuko ke so batanu we ne kele duli ke akula kuwe ya de yutue we je pele mm we je pele oye kunwe kwa ba yo eba eh ha yin uchi akini hi unyi kunwe na kunwe na ko unwe kunyidan iye ne ki polo rọyé yúkà ní gbogbo aláàdì méjì ẹ̀ta amẹ́ríkì púpọ́lọ́ yìí ló yí àyè ilẹ̀ ìlú gbàgí ni máa kó yí aláàdì méjì ẹ̀ta lẹ́ ọ̀lẹ́ ìjẹ̀dọ́gbàmù ilẹ̀ àǹtẹ̀kúrú kọ́ọ̀lán màrúfà ukọ̀lá ekolóbìlá gbéhùn kí á mẹ́un gidé ìbẹ́ ukọ̀rọ̀gẹ́lẹ̀ mẹ́ pẹ̀rẹ̀sẹ̀tì wà látàázimú kùrẹ́tà nìkáhì

iyo ti choko gara kai na le tabale e ama pele una una wule ma edomo e ama ama kama no yudu yuto ya ogele ba kama de we ama da be lu aba e ibo meta ke bobo ame ene ene ogo ke di logo ya ma ene ogo ke di bogo ma ene ogo ke da bu ya yi ama kama aduni e, e a onye ebi ụgwọ ka ọ na-ekwu ogere ahụ ihe na-akpụji gbaba ma gịnị ọla kwụda ikpụji gị n'ime ka ị gọdụ ọ na ọtọ na ezinụlọ ka ya kere ba mata ekele ezinụlọ ka kere ba mata ọba me aba na ịkọkọ nkwụ abịghị kwụda ka ọjọọ nwụjọ yi keke ya gwụ ogene gide gị gwagbuji nwume gị gwagbuji oyi na ati ne kuna kuna da yuto to yake lu meju kuna ne eh ija ka ya gu amato na kula kwa ya e, e, mi alo ko abdu to ma ye ye yo duda e ma ma ye yo o ta ko ya ko la ke ni tete ngi ko ko ami ami ami ho e nwa ke telo gara je ke so wannan na a gaskiya a lecture rumeju alien lecture rumeju so na tini kun na akula kwele aliko so yan ayu ema kini keke kuwa ce mulu mamaja eh imekuwa kache mulu jugidi so since ema ta kele mo dudu ni amwe negeni so t'o adepe ene mune ka ni kele duka ka ne le so le le a do kun kun a cha re

kama ma duru ama ni ha yi ha ma ni wedo ma ma kwai oyo ye kama selle ma we ma ya ku ke na ukulu ke na bo ma ma wu ehe atawo ya kito nga ye ku nga dumu eme ewa la de kala de meje eto abi islam e ma ye kama ke chonka ini be kama ke ami tedai kidu kele ke agwe mita ba mi tedai kidu wo mo ile pe nga ti e, ni chai ke dawo ni diwe ya me wa du ko lo mote ikujina amaye wa directly na nne take ya muji aka fite ẹ̀hùn ha nne ẹnẹ kìí dúnyọ ọkọ̀ take àmúyì fún àwọn àti ní gbé jọnù blake gbé jùn aṣọ́gbọ́ ọkọ̀ àmúyì fún aláyẹ ẹnọgbẹ́ni ẹ̀ẹ́dọ̀lákàtẹ́ káwọn àgbà náà kìtọ̀ fún gbé àmúyì fún àmì abẹ́jà mẹ́ha apùlapù ẹ̀hàkẹ́ àníyùn ẹ̀hàkẹ́ ànú nẹ́kàáyé ààyẹ̀gá mọ̀ ọkùnrin bà ní ìyá dìde ẹ̀hùn kùmá dùn ṣe tama chana ujakuwe makuja tini so tudale oligide ikojoka eba chue tiene ngichini bugala one oko oli ukinya oko ne maini enge jidake nyanoko e enge enge ajete no dini ya, e enge ajete enge ajete no lole kata ka anya no anya no ko yi e e wo be bo mi ah bugala aka

ikweda ene gi adekwu koyo kanwa chene no Kọkọ nkwụ ama abobule katama ku amangu ngango de kwa legala ata ono bele oko ata onliku jini tomo ba oju melu de ọkùnrin mú alẹ́ ńlá jẹ́jẹ́ àwọn ará yàwó adó àlàyé wájú àjò ọ̀yà ọ̀yà àjò yìí náà mẹ́jì lè fi ṣe àwọn ará yàwó àlàyé wájú àwájà yìí tọ́ ẹni agbọ́kò àmẹ́ bóbulẹ̀ kùmẹ́ pọ́pẹ́ oyójà táàmẹ̀tẹ̀ nǹkan olúwúṣe kùmẹ́ má yẹ ìkadàbíání

ihe arụ eju atele buru gị ya gwọ gị ate eke jọrọ mele ọkụ ya yo mụna egwu ime ọla nche gbiti ehe ama atele kwu ọjọ meji ọjọ mẹta jẹ anyị na-akwụ ịgbalịta ọgbalụ ọda maka mda dada ọkụrụ jate ihe gala n'obere ihe ọkụ enwere ẹni na-ere ọdụdụ ata mama jọma jẹ yìí ẹ̀dá ẹgbà wá yàtẹ̀ gòlùkà ti tẹ́ mámi ní ìrùdó náà gbọ́dún máa jẹ́kẹ́ yẹ̀wò lim pàjádòkè yẹ́wò èdè mẹ̀jẹ̀ bọ́ ókú lẹ ikú àwọn ọlámẹ́ kùmẹ̀ yádòkè abánẹ́ìmẹ́ ẹ̀ àjẹ́gẹ̀ẹ́dá oyin ẹ̀ òsìkẹ̀ má jẹ́gẹ̀ẹ́dá oyin nìkẹ̀ no ibẹ̀ ẹ̀dùn wọn láfún wọ́n máa ìdúnmọ́ láfún ẹ̀bá torúkù máa kà

ìwọ́n dẹ̀ ní ìjà bọ́ lè jà gidi ọ̀lẹ́ rẹ̀ ẹgbọ́n ló jà táwọn tó jà ó lẹ́ọ̀kọ́ lójú ọkọ́ tó kò tún yán ọmọdé obìnrin ilẹ̀ kí ẹkọ́ mà kọ́ ẹni ṣọ́kọ́ kọ́ ẹni ó jẹ́ lọ ayé wọn láti bára kọ́ ni mẹ́à ẹni dó rẹ̀ tán ṣé dé ẹgbà ọ̀tàgàdà kọjọ́ ẹgbà kọjọ́ dá tẹ̀ ẹgbà lẹ́ẹ̀jọ́

ìrìnà yóò rẹ̀ ní kìlómítà múnú múnà alùlẹ̀ takíṣẹ́ ọ̀kásùrù ayé ni àníbi sallallahu alaihi wasallama ìhùlẹ̀lẹ̀ kìlómítà ìhùlẹ̀lẹ̀ mílímẹ́ta yàṣẹ́ ọ̀kásùrù àníbi ìhùlẹ̀lẹ̀ ìhùlẹ̀ mílímẹ́ta yàṣẹ́ ọ̀kásùrù abdullahi bin umar rọ́dí aláwọ̀ tí a lọ àánú ìgbà àdìsí wa bá nílẹ̀ òun olúgbònúgbò àti àṣà bá nílẹ̀ màtí abdullahi bin abbas nínú agini izi hadith sahih al-bukhari agini uh, kilomita múnú mún náà lulẹ̀ tàbí ṣe kilomita ọgbọ̀ uh, méjì ní ọmọ ìjọ Alakinyo yawon mebi ohun na ali take cewa kasuru ne so opinion ya abdullahi bin abbas don to da ala gogi mazhabu maliki de opinion ni lenga ma du ci mazhabi ka gine na du ma wulelle ki jo eh kilometer obo meji yan wujilen iya cho kasuru to ya na boku malibi opinion ee abdullahi bin umar torí abó méje yìí kò máa kọ́lá yìí máa ṣàmútọ́ kàtà níbi lọ́mọ yìí máa ṣàmútọ́ kàtà níbi lọ́mọ so yìí máa lẹ́lẹ́ máa dé àìmọ́tẹ́ kí ní ẹgbà zámẹ́dà níbi kò máa dẹ̀hun jí so ebi ní yìí ẹ̀hún kejì máa kàá yìí dé hun kẹlẹ̀ ló máa wẹ̀ àlọ́lá

ẹni kàkà abdullahi bin umar tó gbá abdullahi bin abbas ẹni àti ibn abbas tó gbá abdullahi bin umar iye yìí máa jàmọ́ tọ́kàtà níbi ga níbi sallallahu alaihi wasallam àdọ́ọ̀nù yìí kùmà àgbàdì nìyà tó dáálà àmì máàlìmí salaf ma kúkà kí ni ráàyí méjì jìgìrẹ́ bá yìí dé ohun kì bíró nìyí nìyí sí kọ́lọ́kọ́ màmá wọn nà ò lẹ̀lẹ̀kú mi kì lè tánpa ìrọ̀lẹ̀kú mi lè téjègbó

turare nini meji kuma demi amo Tí ó jẹ́ yìí bá tó máa ẹ̀wọ̀n Náà. Ọmọ alẹ́jẹ́ kí a lọ sọ́lẹ́. Náà. Wọ́n ti àtẹ́sá, ìdáyẹ̀ ni màá dúró ẹ̀kọ́ ẹ̀kọ́ ìlú. Tí a ẹ̀rù to at the end of everything, that among your wedding Juma. Now. Àkíyẹ̀ ti ọmọ ẹgbẹ́ ọkùnrin lè fi. Ọ̀rẹ́lẹ̀. Ẹni máa ní sí àti àwọn ọmọ hmm. Tọ́ àtá ọkọ̀ ẹ̀ agí ànọ́mà ọmọ ẹni ohun dínà ọkọ̀ rẹ̀ ẹ̀kùn kẹ̀ẹ̀nẹ̀ ẹ̀rùn ìjúnú. Àtá àràjí ni wẹ́náwá, mámújukú àwọn àgbà, mámúkọ́ duáyà àgbà, mámúdúdú àwọn àgbà. Gbogbo ìyàmọ́já ẹ̀rẹ́dú, ẹ ịra ile ka mo eni du ki mudu gị gele ni na ma kwa ni tu den ki ju anabi sallallahu alaihi wasallam no munu bleka iwo gba onu so jo sallallahu alaihi iwa anabi ranu eni atam ko mu ni okolo nga ko e a dori duri agbade matila o yo kole na edun awu abaye enwe du wee ya mụnwụ kwụ mgbe m dabịa tụkwuru ya tee awụrịla ebe mụnụ amịa fọs omume obula achaghịrị ele wee mụ dabịa alụ ihe tụ alebi onwe adabịa tụkwuru ya okole onwe anọkole onwe m dachi ka ha ka gị kele erunye ọ na-ekele dị ihe anyị hakele nwane do anyị eju nwane eju nwane ụdị eche nke mara eju eligo che nke ma je mekwuo na nwụ mekwuo na nwụ torukume abọchadu agụmebọ tene na eki na nkele na eki nke ane takwumachi idomo ifọs na ojú akimata abalokum na ekele ogele enwechi mata abalokum n'obele yi ci wọn obìnrin ka ugbà níbi nǹkan àjí àrísìnwò fún ayé ọyẹ onobìnrin màdúrà kí ni jẹmílá ọmọ akúwẹ̀ ìlédì ọkọ̀ màdúrà kí ni sábẹ́tò bínú kais bínú ṣẹmáàsì ohun màdúrà ọkọ̀ yìí na níbi ọkọ̀ kẹ́ẹ̀dẹ́ ibá ẹgbó kóbi àtúndálò ngẹ́ni ayẹ́kàkí ni ọmọ lóbìlẹ̀ ìdí ọmọ mi ìdí ọmọ ọmọ ẹ̀kì ìdí ọmọ àtàyà tí gbẹ̀tẹ̀ àkàárẹ̀ àtàyà bá nílé ṣe mọ́dà dì nìgbẹ̀ ọjọ́gbẹ̀lú àjúmọ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk